ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́yìn tó fipá bá àbúrò ìyàwó rẹ̀ sùn. baálé ilé ẹni ọdún méjìdínlógójì thirty eight years kan táwọn ọlọ́pàá kò tí ì forúkọ rẹ̀ síta dàsìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí tán ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá báyìí pẹ̀lú bó ṣe pa ìyá ìyàwó rẹ̀ àti ẹnìkan tó rí lásìkò tó ń ṣiṣẹ́ ibi ọ̀hún lágbègbè ìbẹ̀jùlẹ́kí nípínlẹ̀ èkó lẹ́yìn tó fipá bá àbúrò ìyàwó rẹ̀ tí kò ju ọdún mẹ́rìnlá lọ láṣepọ̀. ró ìyàwó rẹ̀ sùn débi tí yẹn dákú mọ́ ọ lábẹ́ ló ti fara ya tó sì lè rí pé òun yóò fọ̀rọ̀ tó àwọn agbófinró létí ló jẹ́ kọ́kùnrin náà pa ìyá náà àsìkò tó ń ṣiṣẹ́ ibi yìí tó rí pé ẹnìkan wo òun ló tún sáré súnmọ́ ẹni náà tó sì pa á kó má bàa tú àṣírí rẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni benjamin hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ tó sì lọ́kùnrin ọ̀hún ti wà ní ẹ̀ka tó ń ṣèwọ́ ní pàǹtí ìyẹn lágbé